نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته adára ọpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó tó kádàrá sí á tó pàdé lẹ́yìn ìgbà tí a ti tura wa sílẹ̀ ní ìjòkó tí ó kọjá adákẹ́ ní ibi tí àfáwà al-Imam al ibi tí wọ́n ti sọ̀rọ̀ ilmul ghaib àbí kí wọ́n máa ṣe ìdá ilmul ghaib àti àwọn nǹkan tí ó jọ máa lórí ọ̀rọ̀ kídìr tàbí kọ́dírù ibi ni a dúró ìtọ́nà àwọn àfáà wọ́n fi tíra èyí wọ́n fi ṣe ìkan láwọn bá ṣe màjísírì wọn bóyá màjísírì àbí dọ̀túrà ìkan méjèèjì àtàbàbẹ́ ka tíra rí ọ̀rọ̀ fídíò tó bà sátọ̀ ẹ̀ tó dẹ̀ mọ́ wọn so àlelọ́wọ́ tíra orúkọ rẹ̀ ní azaru nadar fi hali qadir azaru nadar fi hali qadir so a lè lọ wo síra náà Salahudeen Maqbul Ahmed olùkọ inshallah máa tẹ̀lé sórí platform ní dáadáa inshallah soft copy àtàbá ní bùkátà sí àlelọ àlelọ chẹ́kẹ̀ ìkan náà ọmọ ìyá ni ni wọ́n tẹ̀lé sí mi lẹ́yìn ìgbà tí wọ́n ṣe rọ́fún ìjókòó kọjá sí orí íńtánẹ́ẹ̀tì ni wọ́n tẹ̀lé sí mi bó tẹ̀lé sí mi náà láàrin wákàtí méjì tí mo dàbọ̀ mo ti ka ogun ẹ̀tàn tó mo padà rí wípé ó ṣe ìtìmọ̀ lórí ìtọ́ba náà ni so gbogbo ní òǹkà tó ń ju two two and a half hours gbogbo tíra ẹ̀ láti pèsè lẹ́kọ̀ọ́ so wọ́n á rí pé ìtìmọ̀ ló ṣe lórí ìtọ́ba ó dẹ̀ tó máa wọn padà kú láti àwọn àfáàrò ní ìpinnu wa àtẹ̀bírò kìtàbà jẹ́ ìdánù tó kẹ́ṣe ìtìláwò lórí ẹ̀kọ́lọ̀ tó ṣe ní ọ̀nà ah, pẹ̀lú ògọ́ náà ọba lónìí àmọ̀ tẹ̀síwájú lórí agbọ́nrin sí al-Imam al-Barbahari àlùtàwáfà kaná á three twenty náà àwọn three twenty ni wọ́n nọ́mbà Barbahari jáde láti ẹ̀sìn wà lẹ́yìn tí a tọ̀ àwọn àgbè wà lẹ́yìn tí a so قال المؤلف رحمه الله وأجم امرأة وهبت نفسها لرجل فإنها لا تحل له يعاقبان إنا لمنها شيئا إلا بولي وشاهدي عدل وصداقة الشرح أفوى الصالح أفوى الصالح alfawzan kọ́lọ̀ tí yóò jẹ́ kárí wọn fẹ́ wọ́n ní anìká àmàlà rẹ̀ sí fún ilẹ̀ òṣèrò ìyàwó ìgbéyàwó kò lálàáfíà àfi kí a rí àwọn mọ́jẹ̀mú kan tí ó kó sínú rẹ̀ táwọn mọ́jẹ̀mú yóò bá ti sí ń bẹ̀ ìgbéyàwó yẹn kò lálàáfíà pàápàá jùlọ èyí tó fẹsẹ̀ rí rẹ̀ nínú àwọn mọ́jẹ̀mú rẹ̀ pẹ̀lú nọ́ọ̀sù sọ̀hìn minha nínú ẹ̀ alwali òun náà ni ẹni tí ó jẹ́ alákòóso ọmọ obìnrin tó jẹ́ wípé òun náà ni ó takókó ìdí rẹ̀ tí ó fi fún ọkọ lẹ́yìn ìgbà tí alijabọ ìkọ̀bóòlù tó bá ti wáyé nígbà míì ó lè jẹ́ ìkan nínú àwọn alásùnmọ́ ọmọ ní súnsúnmọ́ ti ẹ̀jẹ̀ ìgbà míì ó sì lè má jẹ́ alásùnmọ́ ọmọ ní súnsúnmọ́ ti ẹbí tàbí ti ara ìgbà míì ó lè jẹ́ sultan wa sultan waliyu man la waliya so sultan òun ni ẹni tí yóò máa jẹ́ wàlíì fún ẹni tí kò bá ní wàlíì tí ó fi lọ́kọ̀ọ́ yóò lápèjúwe kò ní ìyá kò ní bàbá kò sì ní tàbí ọmọ tí yàn àbí títà tí yàn àbdọ tó tó yẹ pé wọ́n gbà á tọ́ tí ọlọ́run sì ní kí ó pàdáyà náà kí ẹ̀sìn yé ó sì tó gbàlájà ó sì tẹ̀lé ọkọ lọ tó ṣùgbọ́n kì í ṣe tó bẹ́ẹ̀ nìkan alùpùpù pé bàbá rẹ̀ ní àbí àrẹ̀ ní olùfẹ́ obìnrin bẹ́ẹ̀ so nínú àwọn tó lè ṣe wà nínú rẹ̀ òun náà ni àwọn tí wọ́n jẹ́ aláṣẹ irú ìmọ̀ràn àkúrẹ́mì tí wọ́n ṣe àwọn àfihàn pẹ̀lú àwọn ará so wọ́n lè ṣe wà níyù fún ẹni tí yóò bá ní wà níyù kankan pẹ̀lú wípé ìjánu àwọn mùsùlùmí ní ìlú ọwọ́ wọn ló wà so ṣùgbọ́n bá a ti sọ yẹn àmì ìwé ẹgbẹ́ kan ò ní dánwò lábùdó ẹgbẹ́ kan bá lò tán bá ra kó yóò pẹ̀ ní sáà ó ti yé tí ẹni wọ́n ti ọ̀sán ní yóò pẹ̀ ní sọ ẹsẹ̀ ilé mọ̀ yóò dá pẹ̀ láàrin ọlọ́pàá so pàápàá jùlọ tí súnmùtọ̀ rẹ̀ bá jóná so bẹ̀tẹ̀ tí ìdáni mùsùlùmí bá wà nígbà rẹ̀ ilé ìkó ní ṣkáàlù kẹ̀kẹ́ nínú ló ti lẹ̀kùn mọ́. قال صلى الله عليه وآله وسلم لا نكاح إلا بولي وشاهد عدل kò sí tí ń jẹ́ ìgbéyàwó pé mo fẹ́ fẹ́ lágbájá àbí bọ́lá akínníkan fẹ́ ti ta akínníkan àbí ta akínníkan fẹ́ bọ́lá akínníkan agbúdọ̀ rí wà nílì ọ̀ṣẹ́ àríkẹ́ àdùn àti ẹlẹ́rìí méjì ṣùgbọ́n ìyáàdà ọ̀ṣẹ́ àríkẹ́ àdùn ziyara da haifa ne ó ti yé so kódà tó àfẹ ìwà mọ̀jẹ́bí tó gbólé ní láyà kakọ́ wa àtàkì àmìfà abẹ̀dẹ̀ o ti yé so láàmì káhà ìlànà wà níyì fọlá yajuzu lilmar'ati an ta'qida li nafsiha wọn ní kò tẹ̀tọ́ fún obìnrin kò tọ́ fún obìnrin kó fira rẹ̀ lọ́kọ ilé tó wọ́pọ̀ láwùjọ tí a wà lónìí àdúgbò ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nígbà àwọn náà máa ń fi àwọn wọ́n kàn sí àwọn ẹni náà ni wọ́n ti bọ́ra wọn lóyún ìgbéyàwó ti bẹ̀rẹ̀ náà ni ìlẹ́yìn ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin òde òní tí ẹ bá ń lọ lọ́jà tàbí nígboro tán bá pọn mọ́ ẹ rí i pé wọ́n kàn pọnmọ yẹn ní pàkàyàká nítorí pé wọ́n láwọn pé àwọn fẹ́ pọnmọ kóyún tó dé so wọn ní pọn ọmọ bí abiyamọ ó ti ń bá abiyamọ bí mọ́ pọnmọ ẹni tó pìtì àpò fẹ́ má rí tó mújọ nìka tó ṣe nìka táwọn èèyàn wá tán fi lọ́kọ bó ṣe tó àti bó ṣe ẹ̀ nílànà súnmọ́ Islam kò ní pọnmọ bálabàlá pẹ̀lú ẹgbẹ́ ó kàn jáàmù ní ẹ̀ náà ni so accidentally so ẹ̀ẹ́tì mọ̀ rí bẹ́ẹ̀ bá ti rí wọn ní inú ìgboro ẹ̀ẹ́tì mọ̀ bẹ́ẹ̀ bá ti pọn mọ́ ẹ̀sọ̀ pé èyí ìrọ̀ kò fi sí àti òun lọ ilé ọkọ kankan so òun yẹn kàn wá accidentally náà ní ẹ ti rí wọn wọ́n ti pọnmọ ẹ ti dáwọn ọ̀gá àwọn ilé ìdí wọn sọ jọ yìí so fọlọ̀ ń kó fún aṣọ kò ní kẹ́kọ̀ọ́ sàmù wa olóbìnrin pé bala dúdà ní akùdàláha wà ní ìlúha ẹni tó jẹ́ alámòjútó rẹ̀ òun náà ní kó takókò ìdí fún fànílà kọ́dá ní nọ́ọ̀sì ha fàákùdù ha fàásìdùn ó bá gba rẹ̀ lọ́kọ kókó òjìjì yẹn ò lálàáfíà o eléyìí ló tẹ̀wọ̀n jù náà táwọn olùmọ̀ sọ wàhálà lọ́tà ìdìbò àrùn àìlú eléyìí náà ni ní tí ọ̀gọ̀ọ̀rọ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n dúró lé lórí lọ́pọ̀lọpọ̀ bá tí wọ́n bá ṣe láàpù mọ́sáàbù ìdìbò ó túmọ̀ sí wípé nínú àwọn mọ̀sáàbù mẹ́rẹ̀ẹ̀rin ta ní mẹ́ta nínú ẹ̀ nǹkan tí wọ́n mú nìyẹn tó máa ṣe slap mọ́sán àbójúmọ́ òdìye so wàyíǹdà hànàfíyà lọ́dọ̀ àwọn hànàfíyà annahu yajuzu lil mar'ati an taqida li nafsiha fala yashtaratuna al waliya lọ́dọ̀ àwọn ṣàfihàn àwọn gbà ikú obìnrin lè fẹ́ àìlọ́kọ́ lọ́dọ̀ àwọn Afwan, afọ́n wọ́n gbà wípé obìnrin lè fi ara rẹ̀ lọ́kọ fàlàyé ṣẹ̀ntúnà ya, àwọn òwòsí mọ́jẹ̀mú pé wàlíyù kankan láti ní àdá mọ́jàbó bùkárí ló ní jẹ́nì mọ́jàbí ó tako dẹ̀lìl wàfin àkíkọ̀ lódodo ó tako dẹ̀lìl nítòótọ́ òrílẹ̀ èdè olóògbé pé kéèyàn bá ti fi mọ́jàbó tó bá fi ṣe aslu tó fi nọ́sù tó fi ṣe fámù yóò sọnù tí a máa fi mọ́sáàbù tó fi ṣe aslu tó fi nọ́sù tó fi ṣe fámù yóò sọnù tí a bá fi nọ́sù tó bá fi ṣe aslu tó fi mọ́sáàbù tó fi ṣe fámù yóò mọ̀nà. sòyó mọ̀ jẹ́ wípé ẹni tó fi mọ́sáàbù tó fi ṣe aslu tó fi súnà ṣe fámù tí wọ́n bá fún ní ẹ̀rí bí ẹ̀rí tako àdíìsì báyìí tako in tó ń sọ yìí kò ní fi mọ́jà àbí sílẹ̀ yóò sọ wípé tí mọ́jà àbí sọ nìyẹn ìdí mọ́jà àbí wa mọ́jà àbí tá à ń tẹ̀lé ní ìtọ́jú ọgbà kí sọ̀rọ̀ mọ́jà àbí ọ̀rọ̀ jẹ́lí ìlélẹ̀ jẹ́lí ìní kò ní gbà so ìkan nínú àwọn ẹ̀tọ́ tó ìkìnà ni ẹni ẹ̀rù yàtọ̀ sáwọn súnfí tí ẹgbẹ́ mọ̀ wá rí ìdù tiwọn náà ní ń jẹ́rìí kìtà lọ súnmù ẹgbẹ́ bá sọ nílò tó kọjá. bọ̀ tí èèyàn bá fi súnà tó bá fi ṣe áṣù tó fi mọ́tà tó fi ṣe fárúù ẹni wọn ọ̀gá ẹ̀dẹ̀ tí súnà ti wà ń filẹ̀ mọ́tà òkè ló wà. gbogbo ohun tó bá wá tí ò bá fi wá pápọ̀ súnà rẹ tó sọ dànù. so kò ní ní àjùmúdù àlùmọ̀tàbí pé ti mọ́jẹ́ àbí mi náà ní ẹ̀dọ́ láwọn oko òní máa ṣe tó dé irúfẹ́ oúnjẹ kò ní ní. wọ́n ní wàdúmọ̀ alẹ́ yìí àtàrú àlùmẹ́rì wọ́n ní bá a sọ náà lọ bọ̀ àwọn olùmọ̀ ni wọ́n dúró lórí. ọ̀lẹ́ àjẹmọ́ àgbà ọ̀gbọ́dọ̀ tó wípé obìnrin wọ́n kú nínú làákàyè wàbúbàmọ́ táàlà kùdùrọ́ ti ó lè agbérin rẹ̀ lè gbérin ọkùnrin kan ní ìsìn tó yẹ pé ọkùnrin yẹn gan kò kí sí ẹ̀ láti fẹ́ tàbí kó ń gangan fúnra rẹ̀ nítorí àìsàn tí ń bẹ ní ọkùnrin rẹ̀ àti ọkùnrin rẹ̀ tó ti dọ̀tí tó náà mọ̀ọ́mọ̀ lọ yan ọkọ tó sọ ẹ̀yìn yín bẹ́ẹ̀ ọkọ̀ tó ní bẹ́ẹ̀ tí bá fẹ́ tí bá sọ̀rọ̀ mọ́ sí lọ́ní pálọ̀ báyìí nípa ọ̀rọ̀ rárá àbúrò àwọn olùgbà sọ bẹ́ẹ̀ pé àwọn tètè lọ ní ẹni pé kò ní í ṣe mọ́ sí láéláé pàápàá àwọn dìdí lọ ní ẹni wọ́n bá gan o wọ́n sì tẹ̀sùn kùtù mọ́lẹ̀ ọkọ̀ tó lọ fẹ́ wọ́n bá gan ní tẹ̀sùn kùtù mọ́lẹ̀ ìwọ́ sì ní lóńdó tùmọ̀ rẹ̀ ẹni tó mù sí bàbá definitely síbẹ̀ ẹni ẹ bá bímọ sẹ́mọ̀ pé tí ọkọ yẹn ò bá rí nǹkan kan tó burú mi tí àwọn ọmọ sí ìṣubú kiri ó sọ̀rọ̀ káwọn mùsùlùmí káwọn bá wọn bẹ́ẹ̀ pé àwọn cosmetic muslim ẹ̀sọ́ cosmetic islam ni wọ́n ń ṣe èyí kò sí ìgbàgbọ́ kan ní àtúrọ̀ èmi gan school christian mo lọ kò sí mo dẹ̀ ń kí mo dẹ̀ ń yẹ so ǹjẹ́ ǹtí ọlọ́run bá fi sàánú rẹ̀ nígbà náà bẹ́ẹ̀ bàbá rẹ̀ tí wọ́n lè lórí ẹ̀sìn tí wọ́n bẹ láyé tí wọ́n pẹ́ sọ́mọ́ láti jesus náà wọ́n lọ lè ké lórí òní o ìwọ́n kan ju ọmọ lẹ̀ so ìdúkẹ́ ọ̀hún sọ̀rọ̀ ó lè jẹ́ lóyìn báyẹn o mọ̀ọ́mọ̀ ó lọ tọ́nà ara rẹ̀ bọ́gọ̀gọ̀ nítorí wípé ìkórìíra ń bẹ ní ọkàn rẹ̀ sí ìtọ́lọ̀run bá àlùtọ́ láti lẹ́tọ̀ọ́ ká ṣe sáríà ká ṣe sáríà ká ṣe rọ́bíà ìtọ́lọ̀run bá ṣe lẹ́tọ̀ọ́ ni so ara àwọn obìnrin kan wà bá ń sọ pé wọ́n mọ̀ọ́mọ̀ lọ yan dàdàngọ́ ní lọ́kọ̀ so that yóò lè jẹ́ ọkọ̀ gbẹ̀wù dání lórí àlámọ̀ rí ẹ̀sìn so that àwọn nǹkan míì sọ pé kòǹkò tí kòǹkò gbọ́dọ̀ ó mọ̀ ṣe òun nílé kò nílé sí aráàlú obìnrin tẹ́ mọ̀ọ́mọ̀ yẹn rú ọkọ̀ bẹ́ẹ̀ fúnra wọn yóò tọ́ ọtí wà láyé fúnúhù lè òmọ́rọ̀ta tí ẹgbẹ́ ọkùnrin ẹgan tí wọ́n bá wo mọ̀lẹ́bí àwọn obìnrin ẹgan ọkùnrin ẹgan ò fìtì ẹni tó lè wá yan aya nírúfẹ́ ìdílé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà á rí pé àwọn olówó wọ́n máa fẹ́ ara wọn àìrẹ́ ẹ̀kọ́ bọ́dà fi ó ní ìjẹ́ ẹ̀mú rẹ̀ ó lọ náwọ́ sí ọmọ Dangote ẹ̀rọ pé ẹ̀yìn náà sí ha sẹ́ni pé irúfẹ́ ẹni yẹn kò fi sí i fámílì yẹn kò sí kúfù ń bẹ̀ kò sí kàfà ń bẹ̀ àyọjú ràn ni ká lọ fọ́mọ Dangote àbí Dangata ẹ̀mọ̀ pé ẹ̀rì pé kò sí kàfà ń bẹ̀ dé bóyátà fáyẹn bá ní àwọn ìkankan fi ẹ pé irúfẹ́ irú ọmọ Dangote yẹn náà ó fà dọ́là rú nǹkan báwọn fẹ́ ọlọ́mọ tó jẹ́ lẹ́yà tó jẹ́ tó jẹ́ bùkátà yìí náà ó ṣe dáadáa àfáàlọ́ rẹ̀ ní àlùmọ́jìdì ọlọ́run ṣùgbọ́n mọ̀ṣálá kùránì wà ń bẹ̀ ẹ̀yàn tó túbù síta ó dó gbogbo àwọn mùsùlùmí ń bẹ kò lówó ṣùgbọ́n ìmọ̀ yìí jókòó sí lára tó wàá sọ wípé áàbì yìí bí tìlìpà so nǹkan gidi àwọn náà létí o wà torí pé irúfẹ́ obìnrin yẹn ó pàdánlá yìí tuntun tó ń bá lọ fẹ́ olówó àwọn òní gbọ́dọ̀ síra àwọn lẹ́nu ó mọ̀ ìkan náà àwọn ọ̀rẹ́ wa àǹtí ẹ̀ ó ná sixteen million lórí nìka bẹ́ẹ̀ ni sixteen million naira ni wọ́n ná lórí nìka pẹ̀lú ògo ọlọ́run nìka yẹn ò tó oṣù mẹ́fà tó ti ìdí mo sọ sí congratulation pẹ̀lú ògo ọlọ́run nìkáà yẹn nìkáà yẹn kò tó oṣù mẹ́fà tó fi lànà ilé tí wọ́n kọ́ pé wọ́n fẹ́ ṣe ìyàwó yẹn lásán ìgbà tí àti mùdírù lọ sí múra ilé yẹn la dé ìbẹ̀rẹ̀ sùn ẹyẹ ò sí bẹ̀ mọ́ àwọn gardeners lọ́sàn-án gbogbo àwọn nìkan náà bẹ̀ àtọ̀kín ẹyẹ ọ̀kín tí ń jẹ oúnjẹ bí oúnjẹ bí five thousand láàrin ọjọ́ mẹ́ta àwọn ọ̀dọ́ tó wà bẹ̀rẹ̀ àtẹ́ fún tí wọ́n fi so ní káàtì wọ́n lè ná fifteen million sí tí wọ́n retí pé ibi táwọn ń gbé àwòbọ̀ yẹn wà láìpẹ́ lóṣù mẹ́fà ní káàtì wọ́n forí pọ́npọ́n ni so eléyìí máa ń ṣẹlẹ̀ ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ṣe wípé bọ́dì náà ni wọ́n gbé láti ilẹ̀ ọ̀rọ̀ àdáná àdáná ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá tí wọ́n fẹ́ àwọn ọmọ brọ́dà tí wọ́n ní téèjì lọ́wọ́ wọ́n kọ̀m̀plé bítálì fáwọn ọmọ yòó mọ́ náà dá kò lè má rí bẹ́ẹ̀ kò lè má rí bẹ́ẹ̀ nítorí wípé àwọn ọmọ yẹn àgbà wọn ti wà ní bí ọdún mẹ́ta wọn ti kú òǹlé wọ́n lọ bọ́dìn sáwárí school bọ́dìn secondary school bọ́dìn private investment wọn lọ náà bọ́dìn láti bẹ̀ wọ́n lọ sí Amẹ́ríkà wọ́n lọ sí Masters wọ́n sí PhD sẹ́wọ̀n tí wọ́n ti fò bílẹ̀ ẹ̀hẹ́n so body yẹn tún haúsá òjú because body is body àyíbẹ̀ ẹ̀kọ́ ni body is so tọ́lá ní body ìṣòro náà ló jẹ́ bẹ́ẹ̀ ó ti ní body is body so ìṣòro náà ní body so body náà ìṣòro ni so body is body so kọ́nà ó sọ àwọn àtò bọ́ọ̀dì ẹlẹ́ẹ̀kejì en ló parí ẹ̀ àbí àbá àbùbákí ayé ẹ̀kọ́ ni ẹ̀hẹ̀ tó rí àwọn specialist ní ìgbónú tó àwọn náà sọ fún agbé màtáyà ti di màtáyà wọ́n ní mátà ni pé sùmẹ́yà is the first màtáyà wọ́n ló rọ́n wọn ìsọ bẹ́ẹ̀ ní sùmẹ́yà was the first mátà of Islam ìṣe sùmẹ́yà was the first màtáyà kò kọ̀rẹ́ sí wọ́n ní mata ni wọ́n pè àwọn fúnni so eléyìí nínú àwọn ìṣòro táwọn èèyàn kojú ni bàbá àwọn èèyàn máa padà láti London wọ́n ti ní gbogbo degree tó kọ́ first degree second degree third degree gbogbo ẹ̀ ni wọ́n ti ní ṣùgbọ́n ilé rẹ̀ fi máa ń dá ọkọ lọ́rùn gẹ́gẹ́ bí ìyàwó lẹ́ẹ̀dẹ́ ọkọ rẹ̀ wọ́n lọ́ọ̀dù wọ́n pàdánù tí wọ́n bá fi ọbẹ̀ tí wọ́n bá fi ọ̀ sí ọbẹ̀ ìyọ̀ ọjà eléyìí mú jára fún mi o mo tún rẹ tó dà bọ́ọ̀sì àwọn rẹ̀ nítorí pé ìyọ̀mọ́ já ọbẹ̀ ọ̀rẹ́ wa yìí manéjì àlámọ̀rí náà ó manéjì iyọ̀ ìwò ìdí ọdún mẹ́sàn-án gbámu ó tún kọ́ ó tún rọ pé bẹ́ẹ̀sẹ̀ géèjì èlé ibi tó máa dé nì ẹ́ ti ó mọ kí ó débi pé àtẹ̀sẹ̀ rọ̀ kìí ṣe kí ó wọ owó jẹ́bẹ̀yẹ̀bẹ̀ ó mọ kí ó sì máa lè fẹ́mọ̀ ní dé ló ti parí dìgírì ó tún ṣe dìplọ́mù láàrin fi ṣẹlẹ̀ à tó àfáà ni dìmáà lè fẹ́mọ̀ lárúbá jókòó sí lára ọlọ́run kẹ ṣùgbọ́n iyọ̀ yóò tó ilé ẹ̀kọ́ gbé iyọ̀ náà ni wàhálà kò lẹ́yìn ọdún mẹ́sàn-án ọ̀rẹ́ wa ìdá ìfọ́sẹ̀ ó dà ẹ̀kọ́ sí tà lẹ́yìn ìdí ọdún ọmọ mẹ́ta mo wá sọ fọ́dọ̀ wá pé ọba sì máa máa ní ìdìyọ̀ yìí ó bí yọ̀ yìí ọba máa máa ní ìdìyọ̀ ọba wá ṣe sáníyà so bẹ́tánìyà bá wọlé bóyá ó lè kọ̀rẹ́tì ẹni máa fẹ́ pé ìníjáde kò mọ́ náà dá tọkọ̀rọ̀ dẹ́ manager for the last fifteen years ó ti mára lára wọn ìgbà tó tó ṣe sáníyà ọwọ́ ọbẹ̀ wúlá náà change bẹ́ẹ̀ nítorí pé ó tà á fàrá sí bìtáníyà fìlìmọ́síbáfì so àápùrù tó ní pẹ̀lú ìyàwó kejì ó jẹ́ kọwọ́ tẹ̀ náà yàtọ̀ pé à ọmọ ìwà kọ́ mi ní kìíní ọlọ́bẹ̀ ló lọ́kọ̀ ṣọ̀rẹ́ sì di pé gbogbo ẹ̀pàdà rọra wọn lọ́wọ́ so ọ̀rẹ́ wa ní owó lè máa ní ìdíyọ̀ for nine years for more than nine years pé ó yàn báyìí bí ìtàn àwọn ajẹyọ wọlé àwọn bọ́rà táwọn fẹ́ jẹyọ sí wọn torí ike ó ti ń bẹ lára rẹ̀ ní o ọwọ́ kan ni wọ́n hàn ní ti ń tàbí amọ̀nà bọ́dà kò fẹ́rẹ̀ ní ẹni ẹ ó kọ ní àwọn ìṣe báyìí bá tí wọ́n fọ̀mẹ̀ sí ó rà òun gbọ́mẹ̀ tí wọ́n ti lè bá àdúgbò máa bọ́wọ́ gbà àwọn èèyàn àbí òjò tí ó fi sínú kíní wọ́n kì í tá àti ìsinmi o ìyọ̀ tó kù ó sì lọ́wọ́ pamọ́ tó dà kò ní lè sọ pé kò torí pé tóun bá ń tọ̀wọ̀ lẹ́nu rẹ̀ kì í dùn ni torí lókù yẹn bá ń tọ ọbẹ̀yẹn wò lẹ́nu tẹ̀lé kò sí ìdùn kò sí ìdùn tí ó fi fi iyọ̀ hàn ọbẹ̀ lé mọ̀ wọ́n á bèèrè àwọn ẹ̀rọ pé kí ló dé ó ní ìwùmù yẹn sọ wípé nílì james mo tẹ̀sọ́ pé báyìí lọ́wọ́ sáka náà sí pé fẹ́rẹ̀ àwọn ará ìdíje tó ni wọ́n máa jẹ iyọ̀ ìjẹ̀sí àwọn ìdíje lọ́wọ́ sáka ní ìgbè lọ́wọ́ tó ló lè gbè lọ́wọ́ bá ti wà ní ọbẹ̀

ẹ súnmọ́ra wọn ó dáa púpọ̀ ó dáa kí èèyàn máa pọ̀ sídà àwọn nǹkan yẹn kàfàrà ó dáa púpọ̀ kí èèyàn máa ń lọ tọmọ ara èèyàn bọ́gọ̀gọ̀ títà tó mọ̀ pé ó lè bí àbùkátà rẹ̀ mọ́tẹ̀ rí sí i dúró jẹ́gẹ́dẹ́ rẹ̀ ẹni tó ti mọ̀ yí pé kò lè dípá fọ́nà àti ọbẹ̀ tí ó sì dùn tí ó nìkan mọ̀ tí ó kù lẹ́ja sọ́wọ́ fi hàn gé ipá rẹ̀ ibi títà rẹ̀ mọ̀ dúó ń bi títà rẹ̀ mọ̀ má lọ ọ̀nà ẹnu tí ọmọ tó ṣe wípé ní àárín ọ̀sẹ̀ dájẹ̀ ń fún ní pocket money ten thousand naira tó ní pé tó gbọ́dá yẹn ṣẹ̀kọ́ nílé bàbá àti ẹ̀ lọ́sẹ̀ ten thousand ni wọ́n fún wọ́n fi ṣàfáà òsì ṣàfáà ń tọ́ńbẹ̀ òsì ṣàfáà ń bẹ̀ ten thousand bàbá rẹ̀ ní oṣù wọ́n fún ní four as pocket money fóònù tó gbogbo lò fún ààrẹ̀ gan tí lọ́nà bí 2000 naira ìwọ ọmọ ìyá alimọ̀njẹrẹ ẹ̀ẹ̀sọ́nọ́sọ́bẹ̀ pálásà ó dámọ́bọ̀kọ́ olóńdò tó rí wípé ó fẹ́ tọrọ ara rẹ̀ títà ṣàlà àríṣàlà yóò sọ́jú àríṣàlà àjọ̀dì àìsí ẹni tí ó bá bọ́ jìyà ìwọ náà ó ti mọ̀ from the zero ground ẹni tí ó bá níyà jẹ ó ti mọ̀ from the zero ground láyé ìjọ́hun láyé ìjọ́hun àwọn sísà àtàná tí wọ́n di húnù lónìí àwọn ní ìfaradà dáadáa kọ́nà kó bá san wọ́n lẹ́sùn olóòrùn àtúráwọn ọmọ ìyá tí wọ́n pèyàwó sí orí ẹni òré tẹ́ẹ̀mọ ẹni kan láì sí àwọn olúsára àmọ́ ń lò báyìí sí ìṣe yọ́pọ̀rọ̀ sí tán fi bí lálẹ́mù ohun yóò elé ìfọ́mọ́ bá tọ̀ lé kílẹ̀ tó mọ́ yóò gbé ìtọ̀mì ẹtì mọ́ tó yẹ pé téèyàn bá sùn báyìí yóò fàlà sí gbogbo ara èèyàn ó là ń pè ní ẹni ó pupa báyìí bí pupa bí yẹ́lò báyìí wọ́n mú pẹ̀lú okùn ẹlòmí òrí orí o òun ẹni ní ọmọ bá tọ̀ lé kílẹ̀ tó mọ́ yóò gbé ìtọ̀ yẹn mì yóò fa ọgbọ̀gbọ̀ ẹnu pátá tẹ́bá tó wá gbé ń sábà yóò àmọ́ kan tó tó tó tó tó o lẹ ní òrí ará àwọn ọmọ ìyá tó yẹ tó bàtọ́ fẹ́ sí ìyàwó wọn lọ́rùn òní wọ́n sí ìyàwó lé lórí ẹni òrí eighty naira ni wọ́n rà jọ náà tó bẹ́ẹ̀ bá lọ lé bọ́dà míì tó ní káyọ̀ ẹ̀kú bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ bá wù tẹ́ ẹ̀ àdínì náà ti gòrò èyí ń gbádùn nìka ìlẹ̀ fẹ́ ṣe tí gbogbo ẹ̀ ṣe lókè lè fi láì ayé ẹjọ́ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ pàápàá kò tilẹ̀ tó lọ torí wípé àṣẹ ẹ̀sìn la fi ṣe ń gbà náà kò kì í sowó la níta fi ìyàwó àkọ́kọ́ àṣẹ ẹ̀sìn pé àní ti sì náà nìka ìyẹn náà la máa ṣe kò tí ó tẹ̀lẹ̀ ọ̀run òní ya sọ́mọ̀ òní torí ẹ̀gbà bọ́ pẹ̀lú ògbọ́lọ́ àti nìka àrídé sí náà nìka ìyẹn náà la máa ṣe àníyàn yẹn náà la fi tẹ́tọ̀ ọlọ́run sì dúró sí wa pẹ̀lú ẹ̀ torí àwọn obìnrin tọ́lọ́run bá yàn láàyò fún àǹgbà náà àwọn tó jẹ́ wípé ilé táwọn náà wà wọ́n mánéjì tẹ̀sùn náà ni wọ́n kú ọ̀dọ̀ bàbá wọn ni wọ́n fi rí ìtura ẹ̀sùn ẹ̀mọ́nù ìpọ́bù ẹ̀mọ́nù ìgbàbù ẹ̀yìn ó ti gajù ó ti ìdòjù ó ti ìgbìyàn ó ti bá complain láàárọ̀ lọ́sàn lálẹ́ nítorí wípé àwọn òbí tó bí wọn náà àgbọ́yé ìwọ̀nba òní wọn ni so nílé náà ilé ń gbóná so ojú ọ̀gá ẹ̀ nìka trade bó ṣe gàrí láàmọ̀ mu àbọ̀ lọ́mú gàrí ẹni ọkọ̀ wa ṣùgbọ́n ọkàn ó balẹ̀ pé à ń rí ẹ̀sìn ṣe òní síbìtì náà wọ́n ní dúró gìbán tẹ́sítì àti fúlùtàn nígbà tí màá sọ́kọ́ nígbà lọ́dọ̀ bàbá mi ta lọ kí wọn ní ẹ̀sán láàrin oṣù mẹ́ta tí ìfẹ́ òní wà bẹ̀rẹ̀ ìfẹ́ wà ń bẹ̀ náà tó à pẹ̀lẹ́ o bóni o aláàbíà ló àlàáfíà adúgbò jẹ́ kálùkù mọ̀ lọ ọ̀wọ́ máa wà ń bẹ̀ wọ́n mọ̀ sí à ó mọ̀ sí ìyàwó ọmọ wa nítòtọ́ ṣùgbọ́n ó sì ìyàwó ẹ̀ nìkan tòkòtò à amúdá wọ́n bá dàgbà fẹ́rẹ́ tí ọ bàbá yín fọsọ yóò gbà ká lọ́wọ́ kọ rẹ̀ bọ́mọ rẹ̀ bá ní kò sáàyè ìsáyè lónìí torí pé ọ̀rẹ́ ti ti ápìdì ẹ ti kó ìdánu rẹ̀ ẹ ti kó sọwọ́ ọkọ rẹ̀ tó tó túmọ̀ sí wípé tó bá dẹ́gbẹ̀rẹ̀ ìgbà ìdámọ̀ gbogbo àkáǹtì tí bàbá ó ṣe lórí ọmọ obìnrin láti ìgbà tó bá ti bí ibi ìgbà tó bá so ìdí ẹ̀ ni lẹ́yìn ìyìgì ọkọ ló ní wàhálà ọkọ ni ó jẹ́jọ́ ọ̀yún tó ló jẹ́ pé in tó jẹ́ tí ó rọrùn nígbà náà lọ́rùn òun náà ní wípé ilé gbóná lọ́pọ̀lọpọ̀ àwọn sisters náà gbà náà wọ́n rí ìfọ̀kànbalẹ̀ ẹ̀dùn wọn rí ṣe so wọ́n rí wọ́n rí nìka as saviour olùgbàlà tí ó tà wá fóònù títí náà pé ẹ jáde ẹsẹ̀ nígbà máa dúdú dúdú o máa bá wọn wà wo wọn kò bàtà sùn so yẹn ló fà á fi yẹ pé nìka ọ̀pọ̀lọpọ̀ ńgbà náà ó yá gan wọ́n rẹ tó má rà stage eighteen years seventeen even sixteen years then even fifteen wọ́n bẹ́ẹ̀ owó ní gbọ́n kí ni gbọ́n ọmọ ọdún mẹ́wàá ọmọ ọmọ orí ní first gate ni àbẹ́ òun ni owó ní kí ni gbọ́n tí wọ́n mọ́ fáwọn ọmọ ọdún mọ́kànlá lóyún ni ọmọ ọdún mọ́kànlá ọmọ ọdún mẹ́sàn-án ọmọ ọgbọ́n lóyún ni àbẹ́ tẹ́nu tẹ́ wá ṣe láyé nìkáyìí jẹ́ ń dàbí òsì ń ẹbí ń dára tó láyé ara rẹ̀ náà ní tó kẹ́ ẹlúyàwó kẹ́ lọ́kọ kẹ́ ẹ̀sì bímọ Islam ó ti torí rẹ̀ kọ́dákọ́tù járí àsáàbìsàkùnlá láhùwọ̀lá wàlúwàládù sọ́ọ́lé yẹ́bí òyìnlá kí ni wàhálà èyàn wà ní sàárè èyàn tó rárá sí ládá orí ọmọ dára sí èyàn bí tó sàdúrà fún bàbá rẹ̀ wọn kí ni kí láriwo ọmọ tí ó ṣe nìká ní ọdún mẹ́tàlá tó mọ́kọ wálé tọ́sọ ìjẹ́ ó ní àlùbáríkà ó lóore lọ́dọ̀ ọlọ́run jọmọ táti àtògbòyú lọ sílẹ̀ ń sọ ó lóore lọ́dọ̀ ni oyún ẹ̀sìn sàníyá ọmọ àlè sàlíkà kò ní dogun bàbá rẹ̀ ìdùn sínà rẹ̀ òfin wá ní kílà ń rí kílà ń rí kílà ń rí 715 years tó tó ìgbì ó dáa ní kó gbọ́n ní 21 years lọ kódà ó pọ́nlé ó sì fìyì síra ẹlọ́pàá bẹ̀rẹ̀ lù parí ẹ tó di dáadáa ní 20 years ó wà mẹ́rin jẹ́ tó fi fún 18 years wà ó di dáadáa mọ̀mọ́ mọ̀mọ́ àtẹ́jọ̀ 15 years nígbà bẹ́ẹ̀ sí kàtírà gbogbo ìgbàlá ni mẹ́rin lẹ́nu àti kàtírà ilẹ̀ lógún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ìkú àfẹ́ ẹnu ariwo lórí facebook ariwo hamas bam ẹkùn síra ẹni kò kà láàrin ọjọ́ mẹ́ta bá bá láàrọ kò ní ìsàtìyọrí kò lè ká ìtọ́nà àbáwa àṣẹ́kà inú ìsàjá hafizahullah wọ́n ní àrìsíráà wàtúnláàbùn ẹ̀yìn fi hádìí àdáyá faqad hala baynahuma al-mawt fakana min al-mughraqin ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìsìn mughraqin ni wọ́n tó wọ́n nígbà ní kàtíà tẹ́bá tí a kọ̀ nǹkan ibi òkọ́ nì ìjọ ẹ̀kọ́ ìmọ̀ bàárí ti kú ní ìsìn báyìí láti 256 jíra ìmọ̀ bàárí ti jáde láyé ẹni ó kú òun 1440 fúláwà 1442 ẹmọ iye tó kù mọ́ta one thousand two hundred plus àbí àbíkó mọ́tò bẹ́ẹ̀ àbíkó sì lè tún sí ó tó àmùdá wà náà tẹ́sí kọ́ kalẹ̀ lẹ̀ yíyá torí pé ọmọ ọdún mẹ́sàn-án ló márì ọmọ rẹ̀ tó bí ní ọdún mẹ́sàn yẹn náà ọmọ yẹn náà márì náà lọ́dún mẹ́sàn tó ó ti kó lórí sí à ó bí àkọ́bí lọ́dún mẹ́sàn ọmọ tó blọ́dún mẹ́sàn ẹ̀ náà ẹ́ẹ́ tó mọ̀mọ̀mọ̀ rẹ̀ jẹ́ èdìyà tó kí ni kí ló burú mẹ́ tó ó sì dá àǹfààní wà ń bẹ̀ ìwà àti bọ́ọ̀gbọ̀n rẹ̀ tẹ́ bá dàbí tẹ̀gbọ́ta burú kí ló burú mẹ́ àbílẹ̀ àti àwọn ọmọ ìbúnú àà tàbí bí ẹ bá dínà gbogbo tó bí ọdún bí mẹ́lá àgbà àtọmọ òjò ọdún mọ́kànlá sí méjìlá lọ àbí àgbà lọ́ka ẹlọ́ka sẹ́rọ mùsùlá ẹlọ́ka ìsọ́ọ́bà ẹlọ́ka oṣùlù gáábà bí tẹ̀mí ìsọ̀hábà ẹlọ́ka ẹlọ́ka àwọn síràtàrọ́dún ẹlọ́ka gbogbo ẹwà ń bẹ̀ tẹ́wọ̀n tó ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́mùtàn irú ẹni ẹni ìsìn báyìí tọ́mọ̀ rẹ̀ bá fíjá yunifásitì yóò pọ̀ lọ sí bí i ti rí à àti 75 ìgbọ́nà àwọn ọmọ ìyá wa ìgbàtọ́ fẹ́ bí ọmọ ẹlẹ́ẹ̀kẹjọ lọ́nà àwọn olúmuwa olúmuwa tí mò ń sọ àwọn títà wa ní o ìfà àwọn tí wọ́n bí wa o ọjọ́ tán bímọ ẹlẹ́ẹ̀kẹjọ kírísítẹ́nì kan wà ní libọ rúùmù pẹ̀lú wọn wọ́n wá ń bẹ́ẹ̀ lọ kírísítẹ́nì yẹn pé kí ni éèdì kírísítẹ́nì yẹn kírísítẹ́nì lọ pé à tàbí títí àti èdè òun kírísítẹ́nì wá bẹ̀rẹ̀ pé à ah, alájà é kí ni éèdì nínà fúnmi náà ni àtàbí ah, títí ni éèdì àwọn fúnmi wá bẹ̀rẹ̀ rẹ̀ pé ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ ni ẹbí òní àrà ah, alápọ̀jú náà ni fúnmi wá mìírí bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ oúnjẹ àwọn kílẹ̀ ẹni rí fún àwọn ẹlẹ́ẹ̀kẹ́kẹ́ làwọn dúró lè fún yẹn bí ọmọ ẹlẹ́ẹ̀kẹjọ at age thirty six christian yẹn bí ọmọ alákọ̀ọ́kọ́ at age thirty six bẹ́ẹ̀ wá mìírí á pé ó tó fẹ́ mìírí fún mi tó tọ́ fẹ́ẹ́ gbọ́rọ̀ rẹ̀ gba ìmìírí tó tọ́ ó ní pé ó mú yẹn ti márì àtàtì twenty three twenty four ó ti ń sàbí amọ́ lọ ń sàbí amọ́ lọ fúnmù sí mọ̀ ọ̀sọ̀ ní ìsìn wọ́n ti di dáadáa bẹ́ẹ̀ ni ọmọ wọn ti ń bímọ ń lé ọkọ̀ tó ìtọ́ ọmọkan tó ìtàn léjì bẹ́ẹ̀ ni wọ́n ti ń bímọ lé ọkọ̀ ọmọ wọ́n ti ń bímọ lé ọkọ̀ wọ́n ti di mọ̀mọ́ wọ́n ti di gbàmá mẹ́jì mọ́ ń pè lọ́dọ̀wọ́ tí ìfẹ́rẹ̀ ọmọ gánà wọ́n máa rí àdéjọ̀pé fifteen years wọ́n bẹ̀rẹ̀ reach menopause menopause tí àwọn èbó sọpọ́ tí ìyànbá ti reach ìrìnlẹ̀ ní ọmọ at age of thirty eight years wọ́n sì fi ọ̀nà méje gbárakàlàfù gbogbo ìwé tí wọ́n kà láyé ilé ọkọ wọn ni wọ́n ti kà university of london parí linguistics ni wọ́n ṣe wọ́n bẹ̀rẹ̀ retire as vice principal at age fifty ìtọ́nú àwọn ọmọ tó jọ̀rẹ̀ ti wa wọ́n sì èmi àti mùdílù wa lọ sálámù sí wọn lé ìgbàdá wa ń bọ̀ àwa pàdé àlàjá lójọ́ náà mùdílù wa bèèrè ẹni pé ṣé ẹ̀gbọ́n àbá mi ṣé àǹtí àbá mi apàdé lẹ́ẹ̀kan yẹn mo ní màmá rẹ̀ ní wọ́n ní màmá rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni torí pé wọ́n ti máa rí àtẹ́jọ́ sí tó yẹ àná gbogbo ìwé tí wọ́n kà láyé ẹ̀ẹ́dẹ́ ọkọ wọn ni wọ́n ti kà ta ló sọ fún pé tẹ́ ẹ bá wọlé ọmọ náà pé ẹ̀ẹ́dẹ́ kàwé mọ́ àbẹ́ ẹ̀ẹ́dẹ́ kẹ́kọ̀ọ́ mọ́ ta sọ fún ara ní àbáfíìlì awọ̀lẹ̀ oṣù yé so eléyìí kò sí inú ó jìnà sódodo gbáà ó jìnà sódodo onítorí náà ibo la lọ ibi kàfáà òun la lọ bẹ́ẹ̀ yóò bá yan ọkọ kó yan ọkọ tí ó mì sí sándàdì ẹ̀ bẹ́ẹ̀ ló bá sì yan aya kó yan aya tó mì sí sándàdì ẹ̀ then ẹ sì ṣe wọ̀nàwọ̀nà ẹ wọ̀nàwọ̀nà ta ọ̀rẹ́ ẹ̀wọ̀n ni ọ̀rẹ́ ẹ̀wọ̀n ló sọ fún gbé rẹ̀ ni ọ̀rẹ́ rẹ̀ yọ ọmọ ọdún mélòó ni ni a seventeen years náà ní estimate ní wà gbà ọ̀rẹ́ rẹ̀ ọmọ seventeen years ó sọ fún ọ pé ọkùnrin kìí ni ta ló ń mọ̀ ta ló ń mọ̀ lẹ́yìn tí ló fi wọ́n gan experience wo ló sì nílé ayé rẹ̀ ọmọ sí gbé oúnjẹ lé yíyí sọ fẹ́ nìkan pé ẹni yìí bára dáadáa ni ó lè ẹni pé mùsíbà nìyí ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́láàsì lónìí ara wọn mọ̀sí gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tẹ́ ẹ bá ti fún ọlọ́mọ tán wọ́n dà ní ní ẹni wọ́n dà ọmọ wọ́n dà ọ̀lá wọ́n dà àgbo wọ́n dà sí mẹ́rin mùdírù Adébàdàn wọ́n sọ̀rọ̀ kan fún ìrìnàjò mùdírù àrùngbà wọ́n nìkan nínú àwọn sisters tọ́lọ̀ kó bá forí jin ẹlẹ́ àná ó ti jáde láyé ọkọ rẹ̀ fẹ́ nígbà tọkọ rẹ̀ fẹ́ tán ìgbà tí wọ́n á rọbí ọkọ rẹ̀ wá tilẹ̀ fún wọn pé tọ̀ ọlọ́run tó tì náà ní ojú wà láì fún àyẹ̀dẹ̀ jáde láyé mùdírù ní àwọn làwọn lọ fọ́lẹ̀kù mọ́ òkú lórí wọn fi gbé jáde wọn pe àáfàá nọ́mbà fọ́ ọ̀nà àdúrẹ́ni tó gbé ìyàwó lọ sọ pítà nígbà tí àwọn ń rọbí ìgbà tí àwọn bímọ tán ó lòsì dàbọ̀sẹ̀ kí ló dé ó ní ọkùnrin ní ó gbẹ̀bí ẹ̀ tí ò rí pé ọwọ́ títà ọkùnrin náà ló gbé ọmọ lọ bí àkàtúndẹ̀ ti dọ̀rú rí láwọn nọ́ọ̀sì lè áńdù ẹ̀mọ́ ó ní nígbà tẹ́sí òní wọn kò sí àmọ́sù nìkan tó pariwo lórí Facebook tó rọ́lẹ̀ tó kórù dúdú jọ kílẹ̀ òkú tẹ́rọ pé ṣékù Islam ṣùgbọ́n tẹ́ bá lọ bá wọn lójú ayé odó odó òní wọn tó àìmọ́yé kọ́lọ̀bà àlẹ́kọ́lá kó jẹ́ ká bá wọn mùdírù apẹ́ kọ́lọ̀ kó bá kọ́lọ̀ tó já rí wọn pẹ́ o lórí dáadáa o kọ́lọ̀ já rí wọn pẹ́ o ọ̀pọ̀lọpọ̀ ìdílé ni ò bá ti wó dànù tí ìbá ti kọ́lọ̀ ọba àlejò ọlá ń fi wọ́n pẹ́dò àwọn divorce tí èsè 20 tí èsè 30 tí èsè 70 o níparí ìkanú àwọn ọmọ ìyá dáadáa ó lọ fẹ́ ọmọ ìlú kan pàtó láti ọmọ lẹ́yìn ọjọ́ mẹ́rin mọ́ ń sọ ilé yìí kẹ́ni obìnrin kẹ́ẹ̀lẹ́ gbọ́rọ̀ sí wa lẹ́nu a ní ìrírí jù ní lọ òwe awúgbá sọ wípé ibi tí àgbàlagbà bá jókòó sí lórí ìjòkó tó bá rí tí ọmọdé bá gun orí ìrókò wà láìkù lè rí òwe awúsá ni òwe awúsá ni yorùbá rẹ̀ ni mo sọ ó ti yé ibi tí ọmọ kékeré ibi tí àgbàlagbà bá jókòó tí ọmọ kékeré bá gun orí igi ìrókò kò lè rí àmọ́ ìjọta ń sọ kẹ́ẹ̀ṣe sùúrù gan kẹ́ẹ̀dẹ̀ farabalẹ̀ kẹ́ẹ̀dẹ̀ síwádìí nípa pé bọ́dà yìí ta ló mọ̀ ta tó bá ti lọ fẹ́ ní tí òlókun dìtẹ́ ẹ̀kọ́ ọnu tó bá lọ lọ fẹ́ kọ́dà tó yẹ pé kọ́dà kò sẹ́yìn kankan tó tó ń sì jú ẹ̀ tó sọ pé ah lágbájá káì tàbí wọ́n gbà nǹkan ti lọ́wọ́ pé ẹ̀lọ́bẹ̀ ní báyìí tó bá ti bá sọ̀rọ̀ yóò sọ̀tọ̀wọ̀ rẹ̀ lẹ̀ tó yẹ tó bá fẹ́ fẹ́ tí ò bá ti níyìn ó ti ti léyà kìí ṣe pé òdodo ni mo sọ fún ẹyẹ tó gbóná kó mọ́ bomi wọn tó ọba lè lọ fẹ́ bọ́dà kan tí ò sí ẹnì kankan tí wọ́n á fẹ́ tó lè ṣe káì fún bọ́dà yẹn à ti bọ́ you are at your own risk wọ́n lọ́ọ̀sì bọ́dà yìí ó lọ fẹ́ sísà yìí nígbà tó fẹ́ àwọn èèyàn rẹ̀ náà tí wọ́n mọ̀ náà ni wọ́n tẹ̀lé lọ after few months mọ̀mọ́ ọmọ yìí pé mudir wọ́n sọ fún lórí fóònù kí ló tẹ̀lẹ̀ sí ló dé alájà lọ́kílì mọ̀mọ́ ẹ̀ náà mú dẹ́kídà ni wọ́n ẹlẹ́yà ni mọ̀mọ́ ẹ̀ ọmọ ẹ̀ náà ẹlẹ́yà ni mọ̀mọ́ kí ló dé ẹmọ́ sọ fún ọ́nà ọmọ àwọn ló pe àwọn nìsín pé ọkọ òun ti tọ̀ látọ̀ òun tọ̀ látọ̀ fóònù ló ti jẹ́ ẹmọ́ sọ fún ọ́nà mọ̀mọ́ ti ẹ̀ ń sọ pé ah, àwọn ohun pa wọn lẹ́kùn ní torí àwọn mọ̀lẹ́bí bàbá rẹ̀ sọ wípé ó kéré láti fi lọ́kọ ṣùgbọ́n nǹkan táwọn fight after tó jà àwọn ológun ní wípé kó má rí ibù ògbó tí wà jẹ́ sídì yẹn ṣùgbọ́n kọ́kọ́ rẹ̀ bá ń lé but àwọn ò trust wípé tó bá lọ jáde secondary school ó tún wọ́n ti dábà lé ẹ̀ ìjẹ́ àìwá àta nìyẹn tẹ́lọ̀ kéèyàn náà dá kọ́mọ má rí ìjẹ́ jẹ́ sídì kéèyàn bá ní virgin ó dáa jẹ́ tó má rí lẹ́yìn ìgbà tó ti wà ẹ̀ ìdí àyẹ̀wò àtàlẹ̀ pé òun fẹ́ fún bá rìjẹ́ ní sílì ìyẹn tó dà kọ́kọ̀rẹ́ lè bá nílé wọ̀lọ́ àti ìkọ̀tà bódẹ̀ sí náà nìyẹn àfáàyẹ̀ bá ní alhamdulillah now kí wá ní ìṣẹ̀lẹ̀ ìdí ìrùsá bẹ̀rù mọ́ kíkún ọmọ ìgbà pé àáyẹ̀ jù ẹ̀ mo fẹ́ sọ àǹfààní kí bọ́dà onírù ń di kódẹ̀ ní ẹ tó lè jágbe mọ́ pé káì mọ́ sí lẹ́mọ́ fún bẹ́ẹ̀ jáì ó tó ọ bọ́ ọba ti lọ fẹ́ bọ́dà kan tó dáwà láti tán mọ̀ ó dà pẹ̀lú ẹ̀ náà ni o nígbà ọba ti rí mọ́ ọ̀rán fúnra rẹ̀ mùdírù sáàpì àfáà ìsí ọ́fíìsì aṣùwà ní àìsùn gbà náà àfáà sí lóde mọ̀mọ́ ń pè ní ìsìn tó dágbàgbàgbàgbà tó bó ṣe ní ẹ̀ tó bọ̀ ní ìfẹ́ disclose ọ̀rọ̀ yẹn tó dà gbọ́dà tí ó bá padà fẹ́ tó bá parí ìjà rẹ̀ tán kò ní jẹ́ pé torí tèmi rí tí mo fi divorce ẹ̀ olùbọ́dà yẹn ló ń capitalize lórí tí òfin mi padà sọ́rọ́kọ so ní ní báàbí pé ká dáàbò bo àṣírí ọmọ ìyá wa so mi lábàárà sọ mo dínú ní àáfà àáfà ibi tá a mọ yìí tọ́jú orí wa mọ yìí ní tí a ti gbọ́ nínú crisis láàrin lọ́kọ láya ó sọ wọ́n àbá ẹ̀sọ tí bá ń bẹ mẹ́ tó ẹ̀fẹ́ iná ẹ̀lẹ́ jàre àní ìtìmọ̀ ìrọ́lù tó tẹ̀fẹ́ lágídí mọ́ nígbàtà fún ọ̀sọ̀ orí ìsìn àṣà ní pé ẹ̀rùn sàfẹ́sì pé information láti telecommunication ní sọ pé telecommunication tó gbogbo sàn rẹ̀ ó ti sàn mùdírù ní ṣé orí bẹ́ẹ̀ kó tó bẹ́ àbó orí orí orí bẹ́ẹ̀ ìyẹn ti dìde pọ́ìntì tó bá ní pọ́ìntì míì tó jẹ́ ìlú dáadáa tó mú wá tó ti tán ẹ̀ ó tó kẹrẹ ọkàn bọ̀tì yẹn wà private ni omi ìfẹ́ sọ yẹn torí pé ó ní ìfẹ́ jẹ pẹ̀lú àfá àtọ́n tó bá ṣẹlẹ̀ láàrin wa ìyàwó ẹ̀ sọ gbogbo ẹ̀ ká gbọ́ ní ìsìn tó bá wọ̀ tí ká dá sí àdásí báyìí pé ìwọ náà lọ jàre àní ìtìbọ̀ ọlọ́run yóò bẹ̀rẹ̀ ìjà rẹ̀ pẹ̀lú sùúrù ìmọ̀ àbá ní pé àtúnpadà sí pé orí pé ọyàn rẹ̀ tán tóbi jù kan lọ ìlànà nìyẹn o pé ọyàn rẹ̀ tán tóbi jù kan lọ so ó dẹ̀ wípé deficiency deficiency hádà kàlámù sọ̀bí irú ẹni yẹn náà kò nímọ̀ nípa òun wò pé ó wọ̀ sí tó ń lè torí ẹ̀dà ìbọ̀sì ọmọ òjúrò wá sára ìbúta normally bó ṣe mọ́ rí ní fúdà tàǹpàkò rẹ méjèèjì tó ọba wò dáadáa ó rí ké kan olùjùkọ̀lọ́ apá ìtẹ́ lára jàlá ní àǹdà mi abẹ́ẹ̀kì sàkèsì tẹ bá fẹ́ sàlù àlá ẹ̀rí pé jàlá ní àyẹ̀ ó máa fún ní ọwọ́ kan ju ọwọ́ kan lọ èsì rẹ méjèèjì tó bá wò wò nú gíláàsì dáadáa ó rí pé ìkan tóbi ju ìkan lọ wà láìpẹ́ ìsàlẹ̀ ìsáàfáà ẹni ẹ̀ àfáà ìgbà ìyàwó rẹ̀ padà ní ìsìn báyìí wọ́n ti bí ọmọ mi mẹ́rin ní ìsìn báyìí kí ń ṣe ọkọ̀ àti àwọn ohun látàlàáfíà ó mọ̀ àti mùdírù tí mùdírù mọ̀ àdá sí káàfà yẹn mọ̀ wà ní ẹgbẹ́ olè káì àìsí bẹ́ẹ̀ tó rí pé tọ́lá ti lọ fẹ́ tí ò ní káì níbi you are at your own risk so kàfà àti àbá sọ́lì fàzá ní sọ́ńbí wọ́n mọ̀ tí wọ́n sọ́ orítorí náà bọ́lọ̀ àríkọlá kan pan látọ̀yọ́ rẹ̀ tó bá ti di ọ̀sẹ̀ tí mọ̀ pẹ̀lú gọ́lọ̀ á tún kọ́ntínú níbi tí àjọ torí pé fìtí náà ń ṣẹlẹ̀ because àwa la fún máwọn èèyàn níta púpọ̀ táà sì mọ́ kọ̀ǹtíẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn sisters tí wọ́n ń rí àwọn méjì kan àti máa sọ̀rọ̀ tó bá dọ̀rẹ̀ tó mọ̀ pẹ̀lú gọ́lọ̀ nípa fìtí tí wọ́n rí pẹ̀lú wípé wọ́n rí ọkọ láì nírùú yìí wọ́n kẹ́ pàdé ń bí àkíkọ̀ ní táàkì wọ̀lọ́ọ̀sì wọ̀lọ́ọ̀sì wọ́n pàdé ń bí àkíkọ̀ ní mo fẹ́ mọ̀ọ́mọ̀ sọ fún yín tó dà tí etí yín lè là kó lè kíá pàápàá jùlọ ìjẹ́ sí ìlọ́kọ kí ẹ lè ronú dáadáa pé èèyàn máa ń fara balẹ̀ ní ohun kọ́lọ̀lọ́jà á ti gbé ohun bẹ́ẹ̀ bá ti sí tó ẹgbẹ́ ju àtàmùdírù bẹ́ẹ̀ bá ti sí ọkọ fẹ́ láti pìlẹ̀ ilé ayé èèyàn ọ̀ àṣà rahman bí ẹ̀bá ti ẹ̀sìyàwó fẹ́ ó sì ní solúsàn ní oṣù kí ni o ní òwọ̀lé kẹ́mọ̀ tí wọ́n kọ́ ní first class four gig ní tiwa reserve <laughs> so ẹ̀yìn tẹ́ sí ìyàwó ní ìsinmi four gig ní ó wà ní reservation kí o ìkẹ́kọ̀ ò tábà pẹ̀lú ẹ̀ ẹni tó ti lẹ́wọ́ kan ó sì ní three gig left over tó wà nílẹ̀ ẹni tó ní méjì ó two gig sílẹ̀ ó sì lọ two gig ẹgbẹ́ ní mẹ́ta ó gbúrú wáìdì tó àwọn tó wá ti ní mẹ́ta ẹ̀dì tí ó máa ń ṣe sùúrù kan tó ló wáìdì tí ó kù kọ́nà wà nígbẹ́ra kó fún nígbà ó sì fún wa ní àwọn obìnrin